ẹ káàbọ̀ sórí ọ̀rọ̀ wa yorùbá food channel níbi tí a ti máa fi èdè yorùbá bára wa sọ̀rọ̀ ẹ jẹ́ kí n ṣálẹ́ ṣàlàyé bí mo ṣe pọ̀pọ̀ fún yín fún yín lórí pọ̀pọ̀ fún yín two cup of flour ó ti tó pẹ̀lú one teaspoon of yeast uh, few uh, nutmeg pẹ̀lú sọ́ọ̀tì wa ṣúgà wa half cup ti wa ok pẹ̀lú milk salt àlùbọ́sà wa màgè wẹ́wẹ́ àmọ́ àmọ́ àtàwa náà a máa gé wẹ́wẹ́ a lè ra fi vanilla flavour wa díẹ̀ títí ní ká ra fi sí i àwa mix tá bá ti mix ẹ̀ dáadáa tá ti rí pé ó ti tẹ́ wa lọ́rùn àwa mú one cup of water a máa wá add ẹ̀ sí i a máa mix ẹ̀ dáadáa títí tó máa fi tẹ́ wa lọ́rùn tá bá wá mix ẹ̀ dáadáa máa fi clean film wa tàbí anything ká fi cover ẹ̀ àwa fi òróró wa agbé òróró wa kaná lẹ́yìn tí pọ́pọ́fọ́ bá ti lo thirty five to forty five minutes ó ti rise dáadáa a máa jáde a máa mix ẹ̀ nígbà tá a bá ti mix ẹ̀ tán a máa máa da sínú òróró wa díẹ̀ díẹ̀ òróró sunflower plus eh, olive oil ni mo lò mí báyìí ṣùgbọ́n òróró tó bá wùn yín ni ẹ lè lò ẹ lè fi àlùbọ́sà kékeré sínú òróró yín kó lè jẹ́ kí pọ́pọ́ fún yín ta sánsán dáadáa àwa máa da díẹ̀ díẹ̀ títí tá a máa fi rí i pé páǹtà fi ń dín ó ti fò àwa máa yí pọ́pọ́ọ̀fù wa díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ títí tí pọ́pọ́ọ̀fù wa máa fi di golden brown ṣùgbọ́n a ò ní jẹ́ kó jóná o àwọn ará máa ṣe díẹ̀ díẹ̀ títí tó máa fi brown dáadáa tábà ti rí pé ó ti di golden brown a lè máa máa yẹ̀wò ká rí pé ọ̀nà méjèèjì ó jiná dáadáa a ò ní jẹ́ kó jóná jù tá a bá dẹ̀ ti rí i pé ó ti jiná a máa wá kó kúrò nínú òróró a lè wá tissue paper wa àwọn kitchen towel wa pépà wa tá a máa ń lò ní kitchen káwa tẹ sínú asẹ́ kára máa wá sí kó má bàa fa òróró mu òpófò wa ti jiná ẹ ṣe tí ẹ̀ ń tẹ́tí sí wa tẹ́ ń bá wa wo àwọn fídíò wa ọlọ́run máa wà pẹ̀lú yín ẹ bá wa subscribe kẹ̀dẹ̀ máa follow wa thank you.